gbogbo dáadáa tán dáadáa lọ́kù rẹ̀ mẹ́wàá lọ́nà fún ẹ̀. lórí kó o ti àwọn nǹkan wọ̀nyí tuntun gbọ́ ọ ọwẹ́ yàtọ̀ sẹ́ni tí ọwẹ́ o ọwọ́ ti jùmọ̀ àwọ́ ti mẹ́tìrì jùmọ̀ yàtọ̀ sẹ́ni tí ọwọ́ mẹ́tìrì tó lọ́ọ́ ti sọ̀lá tó gbọ́ ọ fọ́sọ́lá máa tó ti rọlẹ́ yàtọ̀ sẹ́ni tí ọwọ́ mẹ́tìrì tọ́ka jókòó tí o ti ó kéré ju tàbí tọ́mọ àǹkọ́tà lẹ́yìn náà tó dákẹ́ tó tún yàtọ̀ sẹ́ni tí ń sọ̀rọ̀ tí ò dákẹ́ títí tí ìmáàmù ti parí kótóbà dùnmọ̀ àpẹ̀lú ìmáàmù ọlọ́run jìn àwọn rẹ ti ń bẹ láàrin dùnmọ̀ àyè tí dùnmọ̀ àti ń مكفرات لما بينهما إذا اجتنبت الكبائر ها إذا اجتنبت الكبائر غفر له ما بين الجمعة إلى الجمعة الأخرى ìwọ́wọ́ wa parẹ́ pọ̀ táwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbí kéékèèké kéékèèké ni o torí alùkàbá ìrìlá yukaffiruha illa tawba àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìtúbà ló lè parẹ́ torí ẹ gbogbo etí ọmọ gbogbo àti bisalòlá àtúnlá tó bí a gómìnà lọ́wọ́ máa tọkọ dáma mi nzambi akọ́rẹ́dà mi nzòló bì í kàyọ́ mọ̀ wọlé lẹ́tọ̀ ó mọ̀ ó abẹ́ rí bẹ́ẹ̀ ẹ máa ń kọ́ ọmọ rọmọdọ́nà ìmánu màtìsábà gómìnà lọ gbogbo orú àwọn àdéhìí yẹn ọ̀n tọ́ka sí kọ̀gá èrò ni àwọn lámàm yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ bí òkè àwọn gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ kò lè parí fún ọkọ mọ́tàrà rẹ̀ jẹ àfi túbà lọ́sọ̀dọ̀ ọ̀lọ́ وتوبوا إلى الله جميعا أيها المؤمنون أمر إيك أن لا تقول كبرى لو ما تابع العمرة إلى العمرة وكفرة وصلاة عمرة رضوان وأثر عليه كبائر بمبين ليتي رجو من دار القيام àwọn sọgáyò ìnirú àwọn sẹ́yìn ọparẹ kan ilé ìjẹun ìṣèjọ ibi tá a dùn sí ni lọ́dún subhanahu wa ta'ala wa Верю тебе. Thank you. àkókò wa wẹ̀ ìwà tó ń ṣe lẹ́yìn àti ọ̀nàbílà ọ̀tẹ́ ti gbọ́ ìmọ̀ àkókò láti pẹ̀lú ẹ̀ lọ́wọ́ sàkóńjì àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké tó ti wájú fún ẹ̀. ìṣàlọ́ ìgbàgbẹ́ òwe náà ti ṣe láti ẹ̀. Bẹ́ẹ̀ni náà tẹ̀lé ìgbà tó lè gbọ́. Ìjọba ń bá ẹ̀ náà gbà. parí nù sọlá tó bọ́ọ̀lù ọlọ́ọ̀lọ́ mọ̀ ní sọlá tó bọ́ọ̀lù ìwọ́ kìíní ẹ̀ ọ́ á ní mo ti dé tipẹ́ gbogbo ẹ̀kún ní ẹ̀rọ àti ọ̀ ní ọ̀pọ̀ ara rẹ̀ ìbọn àgbà àjà kò jẹ́ kí n kò fìrì gbogbo àwọn conditions yẹn ìṣàlọ́ àbẹ̀lọ́ dání àríwá àjà ọgbà aládàá ibi tó ṣe dé. Thank you àwọn tí a tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn wọ́n ti fi fà lọ wọ́n ti tẹ̀ fẹ́ lọ kí o ìbẹ̀ yìí náà dá àwọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ẹ̀yìn ní sí kálẹ̀ sọ̀rọ̀ ọ̀ ká pé bí tẹ̀ tún máa pé bí tẹ̀ tún kí o lẹ́gbẹ̀ẹ́ yẹn wọ́n máa kí o hálẹ̀ àtúntò ẹ bá kí o tẹ̀ kàn fẹ́ tó wà ní kúbà níbo ni yóò ti sọ̀rọ̀ lẹ́nu. ẹ̀rẹ́ sọ̀rọ̀ nígbà bá náà ti jẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ títí fún ìparí kò fà torí kò fi ọlọ́run ọ̀dá lórí pé tó ń bá ń gbọ́ ọ̀wọ́lọ̀ sọ ọ̀tẹ̀ àmọ́ tó bá gbé ibi dájú sọ̀rọ̀ sí nàìjíríà tí wọ́n wà ọ̀pọ̀ ẹ̀ka láàrin lọ́rọ̀ kan wá ń padà èèyàn ní problem mọ́tẹ́ ẹ̀ máa ń gbọ́ dáadáa ní kéèyàn dàbí ọwọ́ àkùsọ̀ wọ àwọn ìmáàmù tí wọ́n máa ń ti sọ láti ojúmọ́ alẹ́ bá a sùn wọ́n ti sọ kótó bá a fọ́ bàtà ìṣẹ́jú mẹ́ta ẹ wá dúró àwọn èèyàn tó ti lọ́wọ́ àǹfààní ìgbésí ayé àwọn ilé ìwọ̀n wọn lọ sọ́ra náà àríkùn sọ̀rọ̀. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ̀rí ọ̀nà sáwẹ̀ kan sanabi sọ̀rọ̀ láì tó là ń pè láwọn àrùn kò sí àwẹ̀ dáàmú kọ́ wà ọ̀nà làwẹ̀ Ramadan kọlọ̀jọ́ bá wa láyé kọ́ wa láyé kọ́nà wa lọ láti gbà. oṣù táwọn máa ń síwájú Ramadan wọn kò sùn yẹn ní oṣù Sha'ban Ramadan náà lóṣù kẹsàn-án Sha'ban náà lóṣù kẹjọ. ìyá ńlá wa Aisha radiyallahu anha wọn náà wọ̀ lóṣù kan tánàbí máa ń gbààwé àtinúwánu rẹ̀ lọ́pọ̀ bí oṣù Sha'ban yẹn ní kóṣù tó síwájú Ramadan ibẹ̀ làwọn olórí ilé ti máa ń sọ lórí borí tí wọ́n ti máa ń ṣe náfìláwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n oṣù tí a kù sínú rẹ̀ nísìn oṣù rọ́jà dágbé ń kú bí ọjọ́ méjì mẹ́ta mẹ́rin kò sí nínú òfin pé ká gbà wẹ̀ gbogbo àdéhùn tó wá tí wọ́n fi ń ṣe ní lójú kòkòrò ká gbà kò sí ìjọbẹ̀tọ̀ ní lẹ́gbẹ̀ẹ́ a ti dè mà pé tí ẹ̀rí tó múnádókò ọ̀bá tí kò kankan àgbọ̀dọ̀ sí o lọ́mọdé àbí àjẹrà wa lásán ṣùgbọ́n tẹ́yìn bá wá jẹ́ pé lójoojúmọ́ gbogbo oṣù ẹ̀ máa gbá àwọn ẹjọ́ kẹtàlá ìjọ́ kẹ̀ńlá ìjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù Islam tí oṣù rọ́jàbù náà bá dé òbúrú kẹgbà nítorí gẹ́gẹ́ bí ìsẹ́yìn ní gbogbo oṣù nígbà náà bisọ̀ lọ́wọ́ àṣẹlá fi hàn wá irú ọ̀la ńlá tí ń bẹ fún gbogbo ẹjọ́ máa ń fi jọ́ mẹ́ta gbáwẹ̀ nínú oṣù jọ kẹta lakẹ lakẹ dogun yọ dàbí ìgbà tí gbogbo gbèsè ayé yìí lẹfi gbà wẹ tóra àwọn ẹjọ́ kan ládàá àwọn ẹjọ́ mẹ́wàá láti ti mọ̀ pé bó ṣùgbọ́n abọ́jọ́ oṣù bá pọ̀ títí kò lè jọgbọ̀n lọ́nà ìfà ajẹ́kẹ́ bí ìgbà tí gbogbo oṣù lẹfi gbà wẹ èèyàn sì máa ń gbà àwọn ẹjọ́ àlùkàmì àti ọjọ́ àtìní ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kò burú tí rọ́jà náà bá dé kẹ́ ẹ máa gbà lọ bẹ́ẹ̀ sí máa gbà tẹ́lẹ̀ pé ètò burú ni pé ká pé gbogbo àwẹ̀ rọ́jàbù ẹ̀bẹ̀ ẹgbàá láti bẹ̀rẹ̀ rọ́jàbù tó pin eléyìí ọ̀tà kò sún náà ní wa wọ́n pè ní alkhutba pé ọmọ yín fi hàn fóun fẹ́ fi ọmọ wọn káwọn náà bá wà má bẹ́ẹ̀ wọ́n má ti lékẹ́ lómi ọ̀wá ọmọ yìí títí tó máa wọ ìfẹ́ tàbí tó pàtì tọ́ba wá tètè péjọ ta lọ yọjú tọ́ba lè so ìgi rẹ̀ fún alẹ́ ìkànnà ọ̀dà ọmọ kura sí ìnáwó tó nítumà ẹ̀rí pé ti náwó náwó náwó náwó náwó níjọ́ tẹ lọ yọjú kọ́dà àwọn olóbìn ilé wọ́n tún má sọ jọtẹ lọ yọjú àwọn míì tó ń bẹ lọ́wọ́ wọn wọ́n lè pa màálù jọ náà fáwọn lọ yọjú lásán nígbà tẹ́ bàbá gbéyàwó ńkọ́ táàfin la wàhálà bọ̀rọ̀ ọlọ́run tọ́ba yẹn kí wọ́n lè so ìgì fún ẹjọ́ náà kò burú tí wọ́n bá sì so ọwọ́ pẹ́ mọ́ wà wá náà mọ̀ ẹ̀ tí yóò ká fẹ́yàwó wa nídìí ká kóra ti gbé tẹ́lẹ̀ ń gbà ẹ wá ní síbí àwọn èèyàn ti ń so ìgì iná islam ní aso, ní ọmọ bí wọn ti ń sọ bí tẹ bá sàlàyé bí wọn ti ń sọ àwọn àmọ́ bó bá ti dé di tọlọ àbí òsì dé di tọlọ sẹgbẹ ara wọn. Kalau <laughs> ẹni tí ẹjọ́ ló kúnlẹ̀ torí pé ọ̀fẹ́ yàwó gbọ́dọ̀ balẹ̀ torí ọ̀fẹ́ yàwó gbọ́dọ̀ kúnlẹ̀ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ní ọlọ́run bàbá máa kúnlẹ̀ wọn bàbá máa dọ̀bálẹ̀ wọn àtàní kọ́tàkọ̀ ẹ̀sìn látàbí àtìtàkọ̀ ẹ̀sìn kápá ti gbàgbọ́n àgbà wọlé kọ́ máa fẹ́ tó ní kúnlẹ̀ kẹ́ni irọ́ lásán lọ́wọ́ kúnlẹ̀ sí fi àjẹjẹ ọmọ yín fáńfà sẹ́wọ̀n pé tẹ́ ẹ̀kọ́ lẹ́tà ti ń bọ́ náà lẹ́bi tí ì tí ẹ bá wá pé ọ̀nà tó ń gbà ju èyí sọ́bùkún ọlọ́run bá mu ọ̀ mọ bẹ́ẹ̀ tẹ́ tuntun pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti bá ẹ̀kọ́ rí pọ̀ sílẹ̀ ẹ̀ gbogbo ọlọ́run ti rí ọ̀tọ̀ tọ́ni táwọn máa ṣe kó lè bá kó lè bá lóòrìn kó lè bá bíwó bíbẹ̀ kọ́ ni wọ́n lè yan ah, bàbá ìyàwó ẹ̀ mú ọmọ yẹn lọ fi fún bàbá ọkọ kí bàbá ọkọ wa mú kó fi kọ́ ọmọ rẹ̀ pé ìwọ la fi fún ẹgbọ́ ẹgbọ́ púpọ̀ ẹ ti dàrú bàbá ìyàwó bàbá ọkọ lọ́wọ́ abẹ́yàwó ni ẹ bàbá tiẹ̀ ti á jẹ́ lẹ́yìn náà ọkọ tó wá fẹ́yàwó kò sínú ìṣẹ̀lẹ̀ àyíké ká mú obìnrin ká lọ fi lé lọ́wọ́ gbogbo eléyìí rọ́ lásán wọ́n kẹ̀ jáwé sí rọ́ọ̀nù ẹgbọ́ bí sẹ̀rí àtìsẹ̀wé ẹ̀yin lẹ́wọ̀n a máa ma ṣẹ́ṣẹ́ ṣe dàbí ọ̀dà ojúṣe rí àwọn ẹni pé tá a bá ti rí àlejò àbọ̀ kọ̀bọ̀ mo fi kún ọ mo gbà á bí àwọn ẹlẹ́rìí méjì ti jẹ́rìí sí sísọdá pé tọ́wáyé láti lélẹ̀ lẹ́ẹ̀kan náà àbí láti rùn ó ti parí yẹn pé gbogbo sáà ń jókòó wákàtí mẹ́wàá wákàtí mẹ́ẹ̀ẹ́dógún àwọn ìdílé eh, ọkọ̀ọ̀kọ̀ àwọn eh, ìdílé yàrá tó lẹ́yìn jẹ́ sí wọn. tó eléyìí kọ́ máa lè fi ọwọ́ lásán tó máa sọ pé ìwọ bàbá ìyàwó kọ́mọ rẹ fún lágbájá tó fẹ́ fẹ́ ó lò fún ìwọ náà kọ̀ gbà ó lò gbà àwa ń kọ́ ajẹ́rìí sọdá àti ń kọ́ iye báyìí fi lè lọ akẹ́kọ̀ọ́ fi lè lọ sọ̀rọ̀ pé bóyá ń lọlé bóyá fún un bóyá ó lówó bí àwọn ọ̀dà inṣàlá agbọ̀gbọ̀ òfin torí àti náà experience kàlẹ́ làwọn ọmọ ọ̀daràn náà ó sùn padà pọ̀ ìyàwó rẹ̀ láì kàn kàn. Ìrẹ́ là ń sẹ́yìn ṣèt mú sọ̀rọ̀ àti kòkòrò lọ. Káàdì máa ń ta afẹ́jẹ́ ìdílé lórí. Kò eléyìí jẹ́ báwọn. Tó sábà ti ṣe báwọn ti parí. Ó ti parí lábẹ́ òfin ọ̀nà. So ẹsẹ̀ wẹ̀límà ẹsẹ̀ wẹ̀límà ọkọ̀ ìyàwó lọ́lọ́ gbogbo ti gbogbo ilé. Ọkọ̀ tó fẹ́ ọmọ òní ọmọ dáná tó fún àwọn èèyàn ló jẹjẹ. Tòbí bàbá ìyàwó náà má ti lówó tó fẹ́ ná ọlọ́run bó kórè sí lọ eléyìí dẹbi náà ṣe ní fún ọsùn yìí á ti fẹ kótóbá tó láàyè kótóbá tó láàyè sọlá àtúnlá máa ṣe bẹ́ẹ̀ nínú gbọ́dọ̀ gbé bàbá ìyàwó ló ṣe ìwé kọjọ pọpọ ìyàwó ló ṣe abẹnìkan náà àwọn ẹlẹ́rìí ló ṣe lọba tán rárá àmọ́tá lọ bẹ̀ wọ́n nàkúnà láti ah. ah. nàkúnà torí nìsín gbogbo nàkúnà tí wọ́n ná yẹn wọn kọ̀ pé wọ́n fẹ́ra wọn fún gbéra wọn létí ọmọ ẹ̀jẹ̀ wọn tí wọ́n ti bá wọn ṣùgbọ́n gbogbo wà nádàánù wọn na gẹ́gẹ́ níka bàjẹ́ ǹdẹ́tẹ̀ mi wórówóró bàjẹ́ ǹdẹ́tẹ̀ lẹ́yìn náà àti tẹ̀ka wà ní ti bàbá ìyàwó lè sọ pé ó fi ọmọ mi fọ gẹ́gẹ́ bí ìyàwó wọ́n náà sọ pé mo gbà á gẹ́gẹ́ bí ìyàwó ìdíyẹn ò tó ẹsẹ̀ ra ẹ̀jẹ̀ ni o.